àlékún kí ọlọ́run bá ní ọlá àlékún orí àdójẹ́ tààrẹ wọn bá nígbà nínú sọ̀rọ̀ àwọn ìṣọ́lá wọn bá wọn sáré rẹ̀ wọn bá wọn gbà tí ó bá wà lórí ìlànà níbi sọ̀rọ̀ àwọn ìṣọ́lá tó fi jọ ọ̀kẹ́yà gẹ́gẹ́ bí àlàyé tí a ń bá lọ ní abẹ́ àdínú Yusuf pé ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn ni ó jẹ́ pé kò sí ilé gbogbo níbi kankan nínú ẹ̀sìn àyàfi tí àwọn èèyàn bá sọ di nǹkan tó lè fún ara wọn so látara bẹ́ẹ̀ wọ́n láti sàlàyé ìdẹ̀kùn tọ́lọ̀ ọba àríkẹ́ ọlá sí fún wa nípa wípé ọlọ́run jẹ́ kí a ma àwọn àpẹẹrẹ táàfì máa mọ̀ pé ọjọ́ ògbìdà kí a mọ̀ súnmọ́ eléyìí ìdẹ̀kùn lálá ló jẹ́ fún wa tí ọlọ́ọ̀bá àríkẹ́ ọlọ́ọ̀bá fún wa lára ọjọ́ ògbìdà kí a mọ̀ súnmọ́ tó wá jálùwá lógìgì so a jẹ́ pé eléyìí yóò bá yẹn tó bá ṣe rí ni àmọ́látara pé ọlọ́run fi ara wa ó ti fún wa ní àwọn àpẹẹrẹ tí pé ẹ mọ̀ ìpé tọ̀ ọjọ́ òkúta kí á mọ̀ ó ti súnmọ́ tẹ̀ bá ṣe rí àwọn nǹkan báyìí èèyàn lè fi kún ìmúra rẹ̀ èèyàn lè kà paradà èèyàn tí máa bẹ lórí aburú tẹ́lẹ̀ yóò lè kó lórí aburú tó bá sì bẹ lórí dáadáa yóò lè fẹsẹ̀ nílẹ̀ síbẹ̀ yóò sì múra sí dáadáa yẹn a ti wá gba púpọ̀ fún wa nínú àwọn àpẹẹrẹ tí anabi sallallahu alayhi wa sallam tí anabi sọ fún wa pé yóò máa ṣẹlẹ̀ nínú àwọn àpẹẹrẹ tí anabi sọ fún wa òun náà ni zuhuru shirki ihali umma anabi sallallahu alayhi wa sallam anabi ní ẹbọ yóò tún padà wá tàn kálẹ̀ nínú àlùmọ̀ yìí tó gbé pàtà nàbí sallallahu alaihi wasallam dé nínú sẹ́dá nàbí wà nínú sẹ́dá nàbí ṣe òun ni pé ogun tí ń jẹ́bọ òun nàbí sallallahu alaihi wasallam ká nílẹ̀ pàtà nàbí dé ànábì bá wọn lórí òsà ó bá wọn lórí ẹbọ ó bá wọn lórí àǹkó nǹkan mi lẹ́yìn ọlọ́wọ́ bá lè jọra àmúlátara dáwà nàbí sallallahu alaihi wasallam ó ti bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo tí ń jẹ́ ẹbọ ó kásẹ̀ lẹ́yìn lásìkò tá à ń sọ yìí tó jẹ́ pé táàbà tí ọ̀wá lẹ́nìkan tí wọ́n wá lọ́wọ́ máa ṣe yíra máa ṣe ń kọ̀rọ̀ lọ tí ò ní máa ṣe ní gbangba nípa àwọn ẹlẹ́bọ lásìkò tá à ń sọ yìí nìsín anabi sallallahu alayhi wa sallam anabi gbogbo jà wọn àwọn tó gba islam tó gba islam so òun náà ló fà tó jẹ́ pé nta àwọn ti ń jẹ́ nifak kí ẹ máa ṣe mùnáfìkì tó ti bẹ̀rẹ̀ nítorí pé ní bẹ̀rẹ̀ islam nígbà tí islam kò tí ì lágbára kò sí mùnáfìkì àwọn tí wọ́n gbó báyìí pé ah, àwọn bá nàbí sallallahu alaihi wasallam àwọn bá nàbí tàbí owó ní wọ́n sì bá ajá gbogbo bá sí pé àwọn bá tọ́nà bá lẹ́kọ́ lábá níbi islam kálẹ̀ tánàbí ní fọlẹ̀ mọ́ so kò sí ààyè mọ́ táwọn ẹlẹ́bọ ní bẹ́ẹ̀ dúró sí òun náà ló fà táwọn kọfí arúgbó pé àwọn ah, sì ní fi hàn tá à ń sin ní pọ́ọ̀lù kọ́kọ́ àmọ́ kàlùpàmọ́ so àwọn mìíràn fi kí ló wá pọ̀ lásìkò tá à ń sọ bẹ́ẹ̀ wọ́n sọ wá kálẹ̀ yìí bàtà nàbí wọ́n sára ìfà àwọn sàábì rẹ̀ wípé nínú àwọn àpẹẹrẹ nínú àwọn àpẹẹrẹ dẹ́gbọ̀n pé ọjọ́ ògbédè alkiyama súnmọ́ anabi sallallahu Ànábì sallallahu alaihi wasallam ó ní tí àwọn ìjọ mi wọ́n bá ti bẹ̀rẹ̀ sí yọ ìdà síra wọn tí wọ́n bá ti yọ ìdà tó fi ń para wọn Ànábì sallallahu alaihi wasallam ní ìdà yẹn òun òun ní ká ilẹ̀ ìdà yẹn lẹ̀ títà lè kíá mọ̀ fìdí àti mùsùlùmí bá ti bẹ̀rẹ̀ sí para wọn ló sì máa para láti kíá mọ̀ fìdí nínú àwọn tánà sallallahu alaihi wasallam sọ wá wò ìparẹ́ tó ń kọ́ bẹ̀rẹ̀ sí píparẹ́ ni láàrin ìgbà tí Muawiya àti Abu Sufyan àbíkájẹ́ sọ pé ìtọ́kọ́kọ́ bẹ̀rẹ̀ òun náà láti bàtà sí kíni mọ́kítàlú Usman nígbà táwọn nǹkan tí wọ́n pè á ní mùsùlùmí bá gbógun dìde wọ́n pa Usman ibn Affan radiyallahu anhu so láti gbà yẹn òun náà ní fitna yẹn òun náà ló ti bẹ̀rẹ̀ láti gbà ìgbà òun náà ní òun kà ń lẹ̀ mọ́tò ní olóòlù táàbì máa rí ẹ pé àwọn mùsùlùmí àti mùsùlùmí àwọn fara wọn so ó wá di pé yóò wá síbí kò lọ́dọ̀ àwọn tí ó jẹ́ pé àwọn ẹlẹ́bọ gan táwọn jẹ́ dìkìlẹ̀ ara pé ẹlẹ́bọ làwọn àwọn tó jẹ́ mùsùlùmí ẹ̀yìn tí wọ́n wà lórí Islam kọ́là tó wáyé pé báwọn láwọn nǹkan mi tí wọ́n ṣe wọ́n lè láwọn nǹkan mi tẹ́lẹ̀ tí ò tẹ́bọ̀ èsì báwọn ní kò sí àwọn yìí wọn ẹwà rẹ̀ pé mùsùlùmí dájú kọ mùsùlùmí so ibẹ̀ lára àwọn kàwárí ti jáde tó jẹ́ pé àwọn kàwárí wọ́n pe àwọn mùsùlùmí wọ́n pe wọ́n kéfèé pẹ̀lú ẹ̀ṣẹ̀ ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ àwọn kàwárí àwọn ní kéèyàn orin kiri mọ́ bí yá ẹ̀yìn ògbọ́dọ̀ mi tẹ́ ẹ̀ bá rìn tí ó sì rọrùn fún yàn ìtumọ̀ ẹ̀ náà ni pé o gbọ́dọ̀ ṣẹ̀ṣẹ̀ ẹ̀yìn tó bá fi ṣẹ̀ṣẹ̀ báyìí ó sì báyìí àwọn oṣù kìíní àwọn òbí yẹn sínú náà ni látara pé yàn ṣẹ̀ṣẹ̀ àwọn kàwáàlì àwọn jáde so wọ́n fi àwọn tí o bá sọ̀kọ́ tó wọ́n fi wọ́n kéfèé àwọn ṣíà náà jáde àwọn ṣíà àwọn náà gbà pé Ali bin Abi Talib radiyallahu anhu òun ló tọ́ sí nubuwa àmì ló ló tọ́ sí khilafa ẹ̀yà Nabi sallallahu alaihi wasallam wọ́n dà àwọn olùkọ́ débi ẹ̀ débi pé àwọn ní sọkún náà ni Allah táwọn jọ sí gbogbo àwọn ilé yìí sí tábà wo wàhálà tí ṣẹlẹ̀ yìí sí láàrin àwọn tí wọ́n pàtó máa ìsìlámù náà ni sọ nínú àwọn sọlẹ̀ tábà ìsìlámù àti ìsìlámù ti sọ lálẹ́ so òun náà ni wàá ṣe kí ni òun náà ni wàá tán òtán lẹ̀ mọ́ nísìn inú tánà bí sallallahu alaihi wasallam tó wá sọ nínú hadith yẹn anábì ni wala taqumu sa'a anábì ni ọjọ́ gbígbà kìámù ní dé hatta talhaqa qaba'il min ummati bil mushrikin ànábì ní títí tí àwọn ìdílé kan nínú àwọn àlùmọ̀ mi táwọn olùsèké ni wọ́n fi darapọ̀ máwọn ẹlẹ́bọ̀ yàní wọ́n padà sí ilé ẹbọ nínú àwọn àlùmọ̀ mi so ilé yìí nínú àwọn asọ́lẹ̀ dáná ní sallallahu alaihi wasallam sọ tó jẹ́ pé irú ilé yìí nìsín nínú àwọn nǹkan tí ń ṣe kíni tí ń ṣẹlẹ̀ náà ni ànábì ní wa hatta tu'bada hatta ta'buda nínú àwọn àlùmọ̀ mi ẹ̀gbọ́n àti ìṣọpá àwọn alẹ́ lágbáwá àwọn àlùmọ̀ mi yàní àwọn tó ń pé àwọn náà pera wọn máa ń pera ẹ̀sìn anábì làwọn sí anábì tí jẹ́ ìgbà rẹ̀ ní wọ́n máa sun ọ̀sà so níṣì báyìí táwa sọ̀rọ̀ rẹ̀ níṣì báyìí tí ó lè wọ́n ṣẹlẹ̀ níṣẹ́ aláwùjọ àbíkò ṣẹlẹ̀ káwọn máa sun ọ̀sà ẹlòmíì àwọn ẹlòmíì sun ọ̀sà direct ní táwọn pè ní mọ̀lẹ́ ọ̀sà nítorí pé gbogbo àwọn nǹkan pátápátá tí bá ti ń gbé ìwọ bá lè gbọ́lá fún ìdúgbò àti sùn àwọn ọ̀sán náà ní ọ̀sán náà tá a bá ti ń gbé ẹ̀dùn àwọn ìjọba àwọn afáàsì sọ pé ìtàbákù ní àtọ̀gùt ẹ̀ òun náà ni màálùbìdá ìgbòlìlá wọ̀hú àánú rọ̀ọ̀dì gbogbo nǹkan tí yàbá ti ń jọ́sìn fún yẹtọ̀ sọ́lọ́wọ́ àbàlẹ̀kọ́lá kó náà wáyé sí ìkàyẹ̀ ìkàyẹ̀ bí tọ̀gùt ó ti bò sáà so ìwé lè ní sí nínú àwọn sọ́lẹ̀ tá nàbí sọ ní títí ṣe láwùjọ wa lónìí ẹ̀rọ rẹ̀ ló ní tó máa pèrè àwọn láfa wọ́n ní nǹkan tí wọ́n máa tí wọ́n máa wálé fún wọ́n ní nǹkan tí wọ́n máa ṣe tí wọ́n máa sígíra ọkọ̀ rẹ̀ tí wọ́n máa wáyé ọdún ẹ̀ nínú àwọn kan yìí sì tó yẹ pé nǹkan tí ó jẹ́ tí ó bọ́ fún un ṣùgbọ́n àwọn tó báyìí lùsì nínú àwọn àsọ̀rọ̀ dáná ló ti sọ nípa ẹ̀ mọ̀ bí àti àmà súnmọ́ nígbà táwa bá ń lọ mọ́ṣáláṣí tó bá tó wá so pàrọ̀ mọ́tì nígbà táwa bá ń lọ mọ́ṣáláṣí tó wá so ní ìmápa nígbà táwa bá lọ mọ́ṣáláṣí tó wọ́n fi nígbà bá ẹ̀rọ náà wípé bá bí i àti pàdé mọ́ṣáláṣí lónìí wọ́n tó ń lè pàdé ọlọ́run tó wá jẹ́ pé ó lé oníbẹ̀ ti rẹ̀ ẹ̀ ìfúnpá oníbẹ̀ lápá rẹ̀ ìfúnbẹ̀ lọ́rùn bẹ̀ lọ́rùn ìdí ọkọ̀ bí sígínà ọkọ̀ rẹ̀ ìdí ọdún bisá tó sí ahán nísìsì orí àwọn ilé ìtì báyìí yàní gbogbo pátápátá ní ti báyìí àlìsí ààrẹ tó jẹ́ ìlà káfí nǹkan mí wá sọ́yà tẹ̀sọ́lọ́ ọba àlùfẹ́lá ni àfi nǹkan asáàdì nǹkan ní gbogbo ilé ìlú àìsí ṣírk ẹbọ ní ìdíbà àmúrò àwọn yìí ní sin àwọn ìlànà ó sọ pé àfárà àwọn àni wọ́n sọ pé àwọn àwọn mójútó ẹ̀sìn ọlọ́run bá àlekè ọlá so sí nǹkan tára mójútó ẹ̀sìn owó àwọn kan sọ ẹni sísá ń láyà lẹ́yìn sọ̀lá ọ̀rẹ́ sọ́lá gbogbo à ń kà ń ṣe ka ó ni à ń ṣe oúnjẹ ni ìfúnpá à ń sin gbẹ́rẹ́ ni à ń lọ à ń lá kínníkan ni à ń so kọ́ọ̀rùn ni gbogbo ẹ̀ níbẹ̀ láyà lẹ́yìn gbogbo ẹ̀ lànà bá ó bá lọ́wọ́ àwọn bàbá bàbá rẹ̀ àwọn táwọn bí díẹ̀ àná bí àwọn bàbá lò gbogbo àdáwó ẹ̀ nìkan ẹlòmíì wọn sì fà yín náà bá yà nítorí ọjọ́ òní náà ni ìjà da gbogbo ẹ̀rù ta tẹ́bálẹ̀ ìbá ní kíní aṣọ mi pé kú lọ́wọ́ náà kí ni ojú dànù ta anábì sallallahu alaihi wasallam gbogbo tó bá ló dànù láwọn nǹkan tí ò da àwọn nǹkan tí ò da tó bá lọ́wọ́ àwọn alámúká tó bá lọ́wọ́ àwọn alábàbà rẹ̀ láwọn òsàlẹ̀ ti níṣe òsà dílé wọn ní ibẹ̀ náà wọn náà lóru dílé òsà ń bẹ ní kaaba ẹ̀ lóríṣiríṣi three hundred and sixty ní òsà tí wọ́n ní ń bẹ ní kaaba tí o pé wọ́n sì máa ti ọjọ́ òkè lọ́jọ́ tán sí ẹ̀kọ́ kan kátó wá sọ pé àwọn pásínà jìnnà kúrúkọ rẹ̀ òsà afẹ́fẹ́ òsà ibi ilé <laughs> ẹ̀ kátó wá sọ pé tó náà tún ní jẹ́ individual wọ́n sì ní káàkiri wọ́n gbà tí ìsìláàmù dé tí wọ́n sì ní ọkọ̀ àti ìdìbòtà anábì ní gbogbo ẹjọ́ wá parẹ́ wọn anábì ní alìkìyàmù ní dé lẹ́ẹ̀dì wá rí bí àwọn oṣù padà síbẹ̀ wọ́n padà síbẹ̀ so inú àpẹẹrẹ òun náà ní gbogbo nǹkan tá à ń rí nísìnyí títí ń ṣẹlẹ̀ so anabi sallallahu alayhi wa sallam anabi ti ó ti ó kìlọ̀ rẹ̀ fún wa so anabi ní ìlú eléyìí yóò padà ṣẹlẹ̀ tó wáyá inú àwọn tata anabi sallallahu alayhi wa sallam tó ṣàlàyé fún wa nínú àwọn amaratu sa'a àwọn ashratu sa'a àwọn alamatu sa'a inú àwọn àpẹẹrẹ láti mọ̀ pé ọjọ́ gbọdọ̀ kìyàmọ̀ súnmọ́ òun náà ni táàrí látọ̀dà Nabi sallallahu alaihi wasallam náà jòhóró fọ́ṣì àwọn ìwà bàjẹ́ gbogbo nǹkan tí ó bá ti dáa ẹ̀sìn bá ń sìn inú ọ̀rọ̀ àbí náà ṣe sí ọ̀nà wọn tó ní alfọ́ṣì alábìlélé yóò wá yóò pọ̀ láwùjọ ẹnu ní méjèèjì ẹnu àwọn èèyàn ní méjèèjì wọn ní ma gbélé ìdá ilé ìlú ìdá láti sọ lẹ́nu ojú òní méjèèjì wọn ní ma bọ́yá ilé ìyá ilé ìwò gbọ́dọ̀ wò ẹsẹ̀ wọn ní níjà wọn ní ma gbé ilé ìlé

ìjà ládùúgbò ìmọ̀sábúrú fún ẹni ládùúgbò ẹni ẹ̀jọ jẹ́ níbọ̀ ẹ̀sìn báwọn nìsọ̀ so kéèyàn mọ wá kéèyàn máa ṣàìdá sí ẹni ẹ̀jọ jẹ́ ládùúgbò kéèyàn máa mọ ìwọ ẹni ẹ̀jọ jẹ́ níbọ̀ ẹ̀jọ gbé ẹ̀kú tí léjọ pa yín pọ̀ léjọ súnmọ́ra yín kẹ́ máa ṣàbúrú fún sallallahu alaihi wasallam kà fún wa wípé inú àwọn nǹkan tí máa tá tó gbogbo àwọn nǹkan wáyé sí bàtà náà sallallahu alaihi wasallam nígbà tí islam dé nígbà yà ọ̀sán àbá nígbà tó tipẹ́ tipẹ́ tipẹ́ gbogbo àwọn nǹkan wáyé ó stage lọ́dọ̀ wọn kò sí. ìkànnà àwọn sálàf wọn náà kọ́lẹ̀ pé wọn lọ jẹ̀náza jọ kàn wọn lọ ibi tẹ́ wọn lọ sìnkú kò mọ tó pẹ́ nìkan lẹ́kọ̀ọ́ mẹ́ tó pẹ́ àwọn òṣèlú sọ̀rọ̀ sí ọmọ báyìí ló ṣe rí ìtẹ́ ẹ wá wò ní ìtẹ́ka wá ń kọ̀píà sí ìdíṣẹ́ láwùjọ wa lónìí ibi òkú lẹ́nu sí tó ti gbókú lẹ̀ gan ẹ̀ ti pé acc làwọn ọmọ àti ọmọ àwùjọ fún àwọn àwùjọ politics wọ́n máa sọ ọlọ́rọ̀ òkú tó kù gan wọ́n sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn ibi lóògùn tó kù sọlẹ́gbọ̀n gbogbo àwọn àbájẹ́ yìí kò sí àsìkò wọn kọ́dà ìjà okùn ẹbí tá à ń sọ yìí náà nìsín àwọn ọmọ ẹbí débi pé kọ́dà ìbẹ̀nu afárò tó wà tó yẹ kó lọ́nà àwọn sọ̀hábà tó ní tààlẹ́mú ànsábà ó ní ẹlò lè wá ẹlọ wá ìmọ̀ nípa àwọn fámìlì yìí àwọn onílágájá àwọn onílágájá ìdílé ìyá àwọn àbára ah, àwọn kan bẹ ní tọnu àbára àwọn kan bẹ ní bèbúkúmi àbára àwọn kan bẹ ní kìnìkà ẹlẹ́ ma wọ́n ní pípé lè ní wọ́n àyẹ̀rọ láti kí ni láti máa ṣe sí láti wà yìí láti máa tẹ̀ láti ọlọ́run tó parí láti ẹgbẹ́ ni ìpè ẹ máa ta òkun ẹbí pọ̀ kò sí lè ní wọ́n àmọ́ láti wà ẹni tá a máa ga ẹbí tẹ̀yà máa ga nísìnyí ìyọ̀dá sí i tó wù pé a máa wá bí ẹbí kan tí ó tẹ̀ dá àti ẹ̀mọ́ ṣùgbúrú àwọn tọ́lá yìí àpẹẹrẹ wípé ọjọ́ ògbèjà kìyàmá àpẹẹrẹ pé ó súnmọ́ ni anábì sallallahu alaihi wasallam anábì sọ nínú hadithu rẹ̀ nínú hadithu abdullahi bin amr bin as radiyallahu anhuma nínú hadithu wa nínú musnad bin ahmad àti al-mustadrak ala sahihayn ti afawa abu abdullahi al rahimahullah so wọ́n ní anabi sallallahu alayhi wa sallam ní la taqumu sa'a anabi ní ọjọ́ ògbé dalikiyama anabi ní kò ní dé o hatta yadhhara al-fuhsh tí tí o fi pé kí ni gbogbo àwọn nǹkan àbàjẹ́ tí o fi ṣe kí ni tí o fi wá hàn lórílẹ̀ yàrá tí o fi wá di ọ̀dà òbíde gẹ́gẹ́ bí àwọn ilé ìgbésẹ̀ máa ń sọ pé bá àbá rí dáhùn àbẹ̀ kí ṣe tí nǹkan yóò ṣẹlẹ̀ ẹ̀fì wa ìlú ẹ̀ lé ẹgbẹ́ tábà rí ẹ kó máa kó máa jáde sí wa sábà ti wá rí nǹkan aburú àmọ́ àrùn àyíṣe tí aburú yóò bọ́ ṣẹlẹ̀ tó ti wá di nígbà tó ti ta ti bá sábà anábì ní àfikárí wúrú àwọn tàbá ìwọ̀n tafahush wọ̀kọ̀tí àtòwàhìm àti ìmájá okùn ẹbí wọ̀sú olùjáwà ìsìbáwọ̀nsì àti bad neighborhood àwọn tó bá jẹ́ aládùúgbò ẹgbà ní kàmà sí kìnnì kàmà sàbúrú fúnra wọn tọ́wàrà àwọn kàbẹ̀ ìdátà àti sàlọ́wà àti sàlámù sọ̀rọ̀ tàbá wo àsìkò tá à ń lò lọ́nà sí àdìgbò gbogbo ẹ̀ náà láàárín àwọn ọ̀rọ̀ burúkú àwọn àbúrúkú àwọn olórin pé ìgbà kan wà ló máa ní kíní kan ethics pé àwọn olórin wọ́n ní kíní kan ethics wọ́n ní àwọn kan tí láti má bàa fi má ba àwùjọ jẹ́ nǹkan báyìí gbọ́dọ̀ máa jáde lẹ́nu yàn yẹn máa wí nǹkan àwọn olórin nísìn sí ethics náà fáwọn olórin máa nísìn wọ́n máa sọ tí ò dá jáde lẹ́nu wọ́n máa ròyìn òwò ara obìnrin wọ́n máa sọ ìsọkúsọ wọ́n máa jó ní hòhò àtọkùnrin àtobìnrin àwọn ilé tàgé fáwọn ọba sí fíìmù níjọ́ ẹ̀ torí pé ogun tí ò bá ti dáa tí ò bá ti fẹ́ sí mu kò síbẹ̀ ti fẹ́ ṣe tẹ́ẹ̀lẹ̀ kọ̀tún rẹ̀ kò síbẹ̀ ti kọ̀tún rẹ̀ tí ó bá ti asùnwò ló bá ti dá ẹ̀ẹ́kẹ́ wá ní oníbẹ̀sẹ̀ ah, ṣe tí ó fi tí ó fi tí ó fi fẹ́ sí kò sọ ẹ̀rí islamize nǹkan tí ó bá ti jẹ́ kí tí ó bá ti wà islamic tí ó bá ti sún islam kí wá dé abẹ́ islamize e. so kí wá lọ fẹ́ islamize e, kí náà kókó rẹ̀ nísìn kí náà kókó rẹ̀ tíátà eré tàgé ẹwà ní ẹ̀fẹ́ islamize bẹ́ẹ̀ fẹ́ islamize e. ọ̀rọ̀ ìsìláàmù fi ẹ̀hẹ́n ìwọ sí Abubakar mi ó sì Umar káwọn fi sàlàyé ìsìláàmù irọ́ lásán because ìpìlẹ̀ kí náà ń ga irọ́ ni sẹ́ńtẹ́ ní kó sí Abubakar sóhun ní Abubakar ìlú tọ́jú sẹ́gbẹ́rọ́ gẹ̀rì ìpìlẹ̀ rẹ̀ abẹ́rẹ́ ìyẹn Umar so ìpín máa fi ma lórí irọ́ ẹ̀sìn báwọn ní sí yà tó ẹ nígbà yẹ àwọn kínàkókọ rẹ àwọn Ògúndé ẹ nígbà yẹ àwọn baba sàlá àwọn ọmọ ẹlẹ́wà gbọ́sẹ̀ máa ń ṣeré wọn ẹ̀yà ẹ̀wà kọ̀m̀pìà rẹ̀ nígbà táwọn bẹ̀rẹ̀ wọn sí máa ń ṣeré nìsí táwọn obìnrin tí wọ́n ń wọ pátá nìsí ìdèrè tọkùnrin àtòmìnrin tí wọ́n lọ mọ́ra wọn ìdèrè tọkùnrin àtòmìnrin ẹ̀yìn tí wọ́n jọ ń bára wọn lájọsọpọ̀ báyìí níbi fíìmù tí wọ́n sì síta wọ́n sì pósítà fíìmù táwọn sọ yìí nìsí ìyá àtọmọ náà wọ́n jọ wọ́n lé hmm? bàbá àti ìyàwó àti gbogbo ẹ̀ nígbà tó lọ́wọ́ tẹ̀sán wá gbé àgbákùn dé ẹ́ tí ó ti wọ́n ti kí ní wọ́n wá kàkà wọ́n tó wá lọ sí àwọn channel kan nítorí pé kò sí tí wọ́n ṣe bẹ́ẹ̀ eré yìí káà náà bá tẹ̀ wo gbólóhùn tó máa lò fún kí náà gan eré iṣẹ́ tó bá ń serious lọ sí rí ẹ̀rọ wa máa tó bá mú tó máa ṣe láyé eré ní máa ṣe káàkiri ẹ̀ mo fẹ́ wo eré kan wọ́n náà mo fẹ́ wo eré tó ò níṣẹ́ kí máa wọ́n aláwọn channel oríṣiríṣi Africa Magic Orísun àbí Africa Magic Yorùbá Igbo wa Hausa wa ẹ̀dùbà rẹ̀ wọ́n fẹ́ blọ́ọ̀kù gbogbo ọ̀nà tí ó bá lọ sọ pé àlàmúlélà ah, ìtẹ̀kù sí Yorùbá ń bẹ̀ ọlọ́sípọ̀ àwọn Yorùbá yọ wọ́n sì ti Yorùbá fún yín wọ́n sì ti Igbo wọ́n sì ta Hausa ẹ̀dùbà rẹ̀ sí fún àwọn sì ti India rẹ̀ náà India tó gbọ́ tí wá tún India sí Yorùbá

ibi eré òun náà lẹ́lọ́mí ti kọ́ ẹ̀kínàkórúkọ rẹ̀ ló ti kọ́ olè jíjà bí fíìmù ni ṣùgbọ́n ọ̀pọ̀ ìyàmọ́ sí jalè níbi fíìmù bí eré ọmọ mi ti kọ́ irọ́ nígbà tó bá rí ọmọ kékeré kan ẹ̀ ó ṣe kíní kan ìyá rẹ̀ wá fẹ́ ká a mọ́ ó kà wí kíní kan ni ìyá bá ní ẹ̀ àwọn oṣù ó ti fún lọ́wọ́ nù wẹ́pọ̀ ẹ̀ ó ti ní wẹ́pọ̀ kan lọ́wọ́ nù tó náà bá ṣe kíní kan tí ìyá rẹ̀ bá ti ní ẹ̀ kíní tí tó wáyé pé ẹ̀sìn lábẹ́ ń kọ́ àwọn wa tí pé ẹ̀kọ́ ẹ̀sìn lápọ̀ wọn tó fi ń gbé lára rẹ̀ báwọn ẹ̀ kó jẹ́ pé èèyàn mọ̀ yí pé irun pípa lásán gan ìpè àbúrú lálá ni tó fi tábà fi kọ́ wọn kọ́là kó jẹ́ pé ọmọ kọ́là kó gbẹ́ nà yóò sọ fún òun sí. àwọn kékeré nígbàjà ìlíyà irun wọ́n yé ti irun tó jẹ́ pé tó ti bí ó sì sẹ̀sìn Abu Sufyan radiyallahu anhu nígbà tó ti wà ní kékeré kẹ́bù ti wà nínú àdìsí wà nínú sọ́yìn Buhari nínú fìdáwù wà nínú wà nígbà tí ń sọ̀rọ̀ pé nígbà táwọn lépa àwọn sàbí ànábi wọ́n lépa wọn lọ sí Habasha lọ́dọ̀ Hiraku tó jẹ́ ọba ìlú Habasha Abu Sufyan sọ̀rọ̀ kan níbẹ̀ yẹn wípé láwùlà á ní àyùkúsárọ̀ aláìyàkẹ́rìbàn ó ní tí ẹ bá jẹ́ pé ìpayà mú pé kámá bá kámá lọ wọn bá tí gbogbo ọ̀rọ̀ wọn sọjọ́ kèfèrí ló sì wà ń gbà wọn pé àgbà wọn bá bẹ̀rẹ̀ nípa ànábì lọ́wọ́ rẹ̀ ó ti wá ní gbogbo pé eh, bóun ṣe tó yìí káwọn bá ìwọ kò sí ọmọ ẹ̀ kí ẹ máa parọ́ so káwáwò ti irọ́ àgbàlagbà àbánà ló sọ fún ọmọ pé tó bá ti tó bá ti dé oní ní sinamu jáde yìí sọ pé ní sinamu jáde ah, à láti ká máa ní mọ́tò yìí kọ́ ọ sọ pé ní mọ́tò jáde <laughs> so tọ́wọ́ bá ẹwà ọmọ ọgbọ́ ọkùtakù làákàyọ̀ ọmọ so ó tún wá tí èyí làákàyọ̀ ọmọ sí kí ni tí ọmọ tó fẹ́ mọ́ yáyìn ó ń segin ní ó tún gbà bí jáde ọmọ náà wá sọ pé gíní àdájú sílé kọ́dà ọmọ ó pàfẹ́tì wọ́n lè ló tún kọ́ ọmọdé wọ́n sọ pé wọ́n sílé ò ma ayé nìke sọ pé sílé dájú ẹ̀kọ́ wọ́n ní àwọn sílé sọ pé ẹni wọ́n ti mọ̀ pé wọ́n sọ pé wọ́n láwọn sílé sọ pé wọ́n sílé ẹ̀wọ̀n tó jẹ́ pé anabi sallallahu alayhi wa sallam ti ní a máa rí tába ti rí kí n ṣẹlẹ̀ a máa pé alikiyama tún súnmọ́ àwọn ọ̀rọ̀ bàjẹ́ ẹ̀ afa ni wáàsí yóò máa sọ sọkúsọ àwọn àbàjẹ́ ẹ̀ àwọn ìwà tó jẹ́ pé kò sẹ́nìkan tó dín mùrúà àwọn kan bẹ dábẹ́ kàwárí mùrúà tó jẹ́ pé àwọn kan wọ̀nyí ó tako ìjọmọlúwàbí tẹ́ pé àwọn àbá àsálà kárí ọkọ̀ máa jẹ àwọn ọlọ́jà báyìí ẹ̀dùn bá sọ ó bì ní túnyàn pé o jẹ ọlọ́jà ní àfàwárí mi rọ̀ gbogbo àwọn nǹkan tó wá ba ìjọmọdé àbí jẹ́ òun ló wá pọ̀ lọ́wọ́ àwọn ah, tí a mọ̀lẹ́bí àwọn ilé ẹ̀ máa fẹ́ ṣe ìgbéyàwó ní sí ẹ̀ tó fi náà ilá àbá ló wà ní sọ́yá àti ìyàwó tó kọyàwó ẹ̀kọ́ta sí àyè afẹ́ máa bó ti máa fọ́kọ̀ ẹ̀ lóúnjẹ tí a báyìí lójú sí kí ló kọ́ pẹ̀lú ti máa fọ́kọ̀ ẹ̀ lóúnjẹ àìlójú sí ìyàwó ìyàwó ìyàwó wa jáde sí tó jẹ́ agbó yóò jáde síta gbangba ẹ̀sìn bá mi òun náà wá sí kíni wọ́n wà máa wọra wọn lórí jẹ pẹ̀lú ọkọ̀ tẹ bá wò tani kọ́dínéètì aburú àfitúgba ẹ̀ láǹfà náà ni òun yóò kọ́dínéètì aburú yẹn tẹ́kọ̀ọ́ sí ẹ̀kọ́ síta gbangba ní obìnrin tó jẹ́ pé kẹlu máa fẹ́ máa obìnrin ta káàkiri orí àfẹ́mọ́ obìnrin ta káàkiri ẹ̀ tó jẹ́ pé àtọ́fà bàbá rẹ̀ pé nǹkan rẹ̀ fẹ́ ṣe ẹ́ àbùkátà sí pé kí ìlú tó so ẹbí bá wọn sùn ẹ́ bọ́lá àwọn ìbò kan nígbà tí wọ́n fi ń ṣe collection ẹ́ nígbà tí collection ṣe bẹ̀rẹ̀ tí wọ́n fi lo infrared láyé ìsinsìn òlò infrared bá ẹ́ dèkáà tí sáà ní a ṣe wireless ni kọ́lá ìyàwó lè wà lẹ́kọ̀ọ́ wọ́n sì lára ti kọ́kọ́ kẹ́ẹ̀sì lọ ní ìrí àwọn ìlọ̀ òfin fún ọmọ ìfọ́ e. ọ̀rọ̀ ti yẹjú náà nù ẹ̀yẹ́ wà tí ó gbogbo ọgbọ̀rọ̀ rí agbọ̀rọ̀ súnmọ́ra agbára báyìí ẹni bá rí sí ẹ̀yẹ́ òjú tẹ́lọ̀mù ní tẹkinọ́lọ́jì ìjìlẹ̀ òkà tààrà owó tàbá ẹ̀yìn sòkò ní àṣẹ ní bùkátà sí káwà tó yá ìyàwó bọ́ta ìyàwó àjòkó ìyàwó jòkó nínú ọ̀sọ́ láwùjọ àwọn obìnrin tó wà láwùjọ àdìsí wọn mọ̀ pé ọ̀sọ́ yàn ìdí ẹ̀ma gbé pamọ́ ni àsìkò tó bìnrin máa ń sọ̀sọ́ jù láyé tí ò ní ṣerú ẹ̀mọ́ obìnrin náà sì tọrọ kó tó ṣerú ẹ̀mọ́ wọn ìgbà tó bá fẹ́ gbéyàwó torí pé ọkùnrin tọrọ obìnrin tọrọ kó ń sọ̀sọ́ lẹ́ẹ̀mejì ya ìtumọ̀ ẹ̀ náà ni pé ọkọ rẹ̀ kú tó bá fẹ́ tún yàwó mi àbọ̀kọ rẹ̀ kọ́ lẹ́kùn tó bá fẹ́ gbéyàwó tó bá fẹ́ lọlé ọkọ mi kọ́lá ìdá àwùjọ wa dábàá sí wa ẹ̀sìn kọ́lá mi máa tún sí èmi kò ní dàbí alákọ̀ọ́kọ́ mọ́ àbí àti àìlójúṣe òsì débẹ̀ wọn láwùjọ wa tó bá ti di pé wà á tọkọ lẹ́kọ̀ọ́ láwùjọ lẹ́sẹ̀ báyìí ọjà pálọ̀ náà láti ra ẹ̀sìn tí ó tẹ̀yìn dé pálọ̀ ẹ̀hẹ́ ó wà ní wáyé pé a ṣúná náà gbogbo ẹ̀dá ṣe gbogbo abẹ́rẹ́ lẹ́yìn náà ẹjẹ́ á ṣe pálọ̀ ọ̀rà ṣe pálọ̀ ọjọ́ tó sàrà òkú èsì tẹ̀ ṣe pálọ̀ tó fi eléyìí ní sìn láwùjọ irú omi ọlẹ́wà tó sì ta hmm? yóò wá jáde ojú àgbo gbogbo ayé wà lòun obìnrin olómi ẹ̀

wọn yóò máa dátọ́ mi yóò máa dátọ́ mi lé ìyàwó yàwó nígbà tó gbé ìyàwó yàwó síwájú rẹ̀ ìgbà tí wọ́n sì máa pé bóòlẹ̀ ti àwọn obìnrin olóbìnrin yóò wá gbà kí ó fún un bá lóun gbà kí wọ́n fún náà náà òun náà bá wọ́n ti ní tó máa kiri tó máa kiri tó ń káàkiri ẹ̀dá ti ṣe bí Islam ti ṣe obìnrin lọ́jọ́ ni obìnrin Islam ṣe lọ́jọ́ tí òun bẹ́ẹ̀ ká máa lé ilé àdẹ́kì

torí pé súnà nàbí sallallahu alaihi wasallam ó gbogbo gbàlúgbà mú láti àmọ̀ fìdí tó bá nàbí náà anabi gbogbo anabi gbẹ̀yìn ayé láti àmọ̀ fìdí mo tá nàbí aṣọ àmọ̀ fún abáyé sí gbà mú wá bí ẹ̀sìn kó sì jẹ kó ká sí ẹnu àwọn tá a la bá gbà la bá gbà la ń sọ kíni à ń yí pẹ̀lú pẹ̀lú gbà wọn gbà ìgbónígbà làwọn àwọn nàṣọ́rọ́ wọ́n ní àwọn ìta àwọn tí mẹ́sìn wọn wọ́n làwọn mẹ́sìn wọn nínú àwọn tíra àwọn tí wọ́n tó tẹ̀ tí wọ́n fi padà wọn orúkọ ìgbàlá àwọn Yahudi nígbà tó gba Islam ẹ̀jẹ̀ bá wọn ó sọ fún àwọn sàbí àná pé kún ná ìdàsà sáàdì náà ṣe àlè nígbà tó gba ní Yahudi tábà tó gbé ní kan dáa àti àti ní màdá o ẹ̀yìn jẹ́ aláwú ìnàjì á sì kìí sí mẹ́sìn báwọn sì máa ṣẹ̀ṣẹ̀ tí tó máa gbé lé da àbẹ́kà ní pé àwọn èèyàn appreciate nǹkan yẹn ó sì dìbọn náà sí náà ló ń gbà tó bá ní kó gbogbo ẹ̀sìn wọn nísìn tẹ́ bá wò ó dáńpẹ́ lẹ́sìn aláàbò kékeré tẹ́ bá wò ó sí èsì lẹ́sìn ká máa kọ́ ni ká máa lò láwọn ìjọba ní ṣé yéé lórí báyìí àdáyé sá tó ń lò ẹ̀sìn bá mi gbogbo àwọn gbogbo bá pátá ẹ̀rí pé gbogbo nǹkan náà sì wò pé máàkì ní ìlú bẹ́ẹ̀ sì tí wọ́n ṣe rí nù ànábì wa ní tó bá padà yá àwọn àlùmọ̀ ọ̀hún ẹ padà máa tẹ̀lé wọn àtẹ̀tẹ̀lé ó nà sánà nà lẹ́rí nà mí kọ́ mi kún ẹ ṣíbùrọ̀ ní ṣíbùrọ̀ ní wọ̀bìrọ̀ àbìdọ̀ ànábì ní ẹ padà máa tẹ̀lé wọn bẹ́ẹ̀ sì wà ojú kòkòrò ẹ padà di ojú kòkòrò ẹ ní ní tẹ lọ́rùn tí mo gbé àwọn kòkòrò padà tẹ iná ọ̀rọ̀ tó bá padà yá ẹ máa wá tẹ̀lé wọn ní kíni rìọ́ àbìdẹ̀dọ̀rọ̀ ní kíni ọkọ̀ rẹ̀ gbèsè kan sí gbèsè kan wọ̀ ṣíbùrọ̀ bí ṣíbùrọ̀ náà bá gbèsè kékeré báyìí ẹgbẹ̀ tẹ̀lé wọn anábì tí tó fi jẹ́ pé tí wọ́n fi wọnú jóhóró tó tí wọ́n wọnú ihò agídíjìlá yìí ẹni bá wọ̀ so àwọn èèyàn wá bẹ̀rẹ̀ anábì pé anábì sáwọn ìyàwó jìn anábì tani bá tún wá sí tani bá tún sí ẹwà wò ní sí ẹwà wò ní táwọn èèyàn wá ń pè lẹ́sìn ní sí gbogbo wọn ti rí lásìkò délé gbogbo wọn ti rí reception àgbègbè ìyàwó anábì ẹ anábì sáà sí ìyàwó àbí

níjò lẹ́yìn tí wọ́n ti gbé ẹ bá lọ wádìí ẹ̀ dáadáa á rí pé wọ́n lọ lè yá wá nìkan ọ̀dọ̀ àwọn kan ni wọ́n ti rí òwúrọ̀ àwọn kan yẹn wọ́n lè yá wá ní so àwọn kan wá ń bẹ nísìn nǹkan tí ò ní pìlẹ̀ nínú ẹ̀sìn wọ́n fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ da aṣọ ẹ̀sìn bò wọ́n fẹ́ da aṣọ ẹ̀sìn bò wọ́n fẹ́ ṣe kéèkì nísìn wọ́n wá ṣe kéèkì wọ́n fi kùránì ṣe kéèkì wọ́n fi gbà ti kùránì ó fi máa kéèkì sábà fi kùránì máa wà níta àbábẹ́ gé ẹ àwa ṣe ẹ àwa ti ka àwa ti rẹ̀ ta àwa sọ pé Allahu Akbar ẹ̀dá kan kí ló sọ ọ̀gbẹ́ kí ni ṣe ìpàdé wájú àti Allahu Akbar ló sọ wá kéèkì ojú wa lè kí ni ó ti wá sọ ọ́ di sùwúrò àwọn kan báyìí nísìn aburú aburú tí aburú tó wọlé tọ̀ wá látara pé kí ni látara pé amú nǹkan ẹ̀sìn ẹlẹ́sìn ẹ̀ ẹ̀ ti àṣà látijọ́ Sunday báwọn kan náà ní ọjọ́ ìjọsìn wọn àwa ní káwọn ọmọ wa bá ṣe kíni káwọn bá máa tẹ̀lé wọn lọ àwa náà wá àwa dá sunday lẹ̀ tó káwọn ọmọ bá máa tẹ̀lé wọn lọ. kí ló dé tí wọ́n gan tó pa àwọn ọmọ ẹlẹ́sìn tí ó fi ṣe kíni ìgbà wọn tó gbà wò lọ nígbà wo ni ọmọ tó wá tí ó lè jágbá yé kó bá sí láyé máa bọ́ ìyẹn máa ń kọ́ ọmọ ẹlẹ́sìn ní títí ọmọ ti máa ètò ìjódodo nínú ẹ̀sìn láti kékeré yóò sì mọ̀ pé ìsìlámù lọ́nà yóò tún mọ̀ pé wọ́n bá sí nǹkan mí lẹ́yìn islam ó tún mọ̀ pé tọ̀ òun ti bá lọ nù tó àjọ gbídà lè kíámà kò sí nǹkan fóun tọ́wọ́n bá ti mọ ogbà wélé yìí nínú ẹ̀sìn kò ní ìdìgbé ni kábà lè dó lórí ẹ̀sìn wọ́n dá sunday lẹ̀ ẹlòmílò tún ni káàmọ́ bá mọ́ lọ yóò tún new year wọ́n tún wọ́n new year wánú ẹ̀sìn a ní gbogbo aláàlá àwọn jọ ní òun náà lẹ́yìn ọmọ ń ṣe wọ́n ní ọdún tó bá bá wọn láyé wọ́n ní gbogbo ẹ̀ náà lẹ́yìn síkìrì òun náà lẹ́yìn máa ń ṣe tó bá dìgbà ní yẹ wọ́n ní ah, àwọn òní bá wọn lọ chọ́ọ̀chì ni èyí bá wọn ṣe àwọn náà síkìrì àwọn náà ṣe náfìlà ta ló bẹ̀ náfìlà sí so gbogbo orú àwọn nǹkan báyìí níṣì báyìí eríṣiríṣi àwọn kan yẹn wọ́n wá ń ṣe kíni wọ́n wá ń kì bọ̀ ní èsì òsínú ẹ̀sìn gẹ́gẹ́ bí dáná sallallahu alaihi wasallam ti sọ so anábì ti wá sàsọ kalẹ̀ ìpè ògbóró àwọn nǹkan báyìí yóò padà

inú hadith anabi sallallahu alaihi wasallam inú hadith mi anabi sallallahu alaihi wasallam anabi ni anabi ni laysa alwasilu bil mukafi anabi ni ẹni tí máa ń san tí máa ń san padà òun kọ́ láàmà pè ní ẹni tó da okùn ẹbí pọ̀ ẹni tó náà jẹ́kìlì tí ń san padà tàbá àmọ́ ń san padà fúnra wa èló mi ẹ́ nígbà tí mo bí kó máa ní tó wọ́n rẹ̀ já ìyá alágbájá ẹlẹ́lókún mi yóò wà lọ́lẹ́wò five hundred lókún mi. wọ́n lẹ́yìn ẹ̀rẹ́ lórí tó dàgbà tó gbogbo ìyàlọ́ báyìí tó pé wọ́n lè máa túlẹ́jọ́ kan ó sì búwe iye ọmọ rẹ̀ jáde nǹkan mú nígbà wọn. tọ́wọ́n náà bá bí ma òun náà wá sí kíni òun náà wá dá àdó àfúnilé yóò àwọn ìyá bíbí ẹ̀ yé gbogbo ìtàn kí n fi sọ̀bá àwọn ti máa àlejò sọ̀bá àwọn ìṣọ́lá

débi pé anabi sallallahu alayhi wa sallam anabi fi àwọn fábìlì rẹ̀ jọ anabi fi Fatima ó fi àwọn bàní ẹ̀ẹ́dínlẹ́kùn kọ́lù ó fi gba oríṣi lápapọ̀ anabi fi wọn papọ̀ fún ẹlẹ́gbọ́dọ̀ anabi ní ẹgbìyànjú kẹ́ ẹ gba ẹ̀mí ara yín là kò ní bìnnà ìlànà nígbà tí mo lè ṣe fún yìí o látara pé bẹ́ẹ̀ bá mi ìlànà bíi ànábì wa sọ̀rọ̀ sọ fún wa pé àmọ́ o wọn pé ní ti ń bẹ láàrin wa okùn ẹbí bẹ láàrin wa tí ń ṣe kí ni èyí sì máa ń máa mẹ̀tí ẹ̀bí jẹ́ bí yẹn. yàtọ̀ tí pé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ tẹ́ẹ̀ bá ṣe islam so eléyìí ń sọ fún wa bí ọ̀rọ̀ ẹbí ṣe lágbára bá ṣe máa ṣe kí ni wọ́n ṣe máa ma wọ́n ma pàtàkì ẹbí yìí so àmọ́ àdájọ́ yẹn lápẹ̀ẹ́ tá a gbà pé ìjọba ìdàgbà máa súnmọ́ wọn náà ní kí ni wọn náà ní pé ìmọ̀ ìjà òkú ẹbí ọ̀nà tó pọ̀ ju wọn padà ní wọn gbà jẹ́ aláwùjọ tá a wà lónìí ẹ̀ inú àwọn nǹkan táwọn ọ̀tẹ́ sì gbé wá bá wa wọn náà ní kí ìjà òkú ẹbí so àwọn náà ni wọ́n fún family ṣeríṣiríṣi ẹ̀ kíní kan ní nuclear family kíní kan ní extended family so ìwọ́ wa wò pé náwó ìfọ́tà sì ń kálọ́ ẹ̀ so nígbà tó yá ọdún nìkan ní àmà ìkíní kan wọ́n tún gbé yìí náà wá ní àmà ìwáyé kọ́dà àwọn ìlú ìgbà adé wípé kò sí tó kàn pẹ̀lú àbúrò wọn bá láti tiẹ̀ lọ èmi àti ìyàwó mi àtọmọ mi báwo kò sí tó kẹlẹ́ pẹ̀lú bàbá rẹ̀ àti ìyá rẹ̀ níbi tó jẹ́ pé àwọn tẹ́sí wọn da nǹkan mọ́ ọ lọ́wọ́ ní so ìjà òkú ẹbí wa ní láwùjọ wa nǹkan tó wọ́pọ̀ ni tó dẹ̀ jẹ́ pé gbogbo àwọn nǹkan tí máa ń ṣẹlẹ̀ láwùjọ àtàtà ní sallallahu alaihi wasallam sọ fún pé yóò máa jẹ́ àwọn àpẹẹrẹ ní ayé yóò máa ní àsìbáàbù yóò máa ní àwọn sábàbí tí máa ń fà tí máa fi ń ṣẹlẹ̀ nínú àwọn tàbáwò àwùjọ wa lónìí nínú àwọn àsìbáàbù tí ń fa ìjà ohun ẹbí lọ́pọ̀lọpọ̀ tí ń jẹ́ kókó ẹbí já nínú àwọn tó ti máa ń fà òun náà ní kí ni ìpínlẹ̀ kókó rẹ̀ nínú àwọn tó ti máa ń fa ìjà ohun ẹbí ẹbí bá àlùfáà kò sí pé lára rẹ̀ pé àìríjẹ àìrí ni máa ń fa ìjà òkun ẹbí ó jẹ́ pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ fámìlì ẹ̀ tálíkà ni wá ọlọ́run á ní tẹ́nìkan ṣe kíni tẹ́nìkan orí jáde ẹ̀yìn ìlú ilé ìlú ìṣẹ́ tó bá bẹ̀rù ọlọ́run tó máa ń fa ìjà òkun ẹbí pé a ah, nìkan ni wọ́n wá lánàá wọ́n wá bẹ̀rù nǹkan wáyé wọ́n wá lọ́la wọ́n wá bẹ̀rù nǹkan sọ yóò wá ní pé kí ni káàkiri wá ẹni ìsílé ẹ̀sìn bá wọn ní sí ṣòkúrò àwọn àbáwọn náà ní máa ṣe kíni máa ń ba ìjà ọkọ̀ ẹbí tẹ́lẹ̀ náà sóòwò muamala sóòwò muamala ẹlòmíín bẹ́ẹ̀ náà rẹ̀ bí òun jẹ́ pé kò ní ìwà dáadáa kò ní good relationship pẹ̀lú èèyàn ìjọba wa lórí ìjọba lẹ́fẹ́ wa tún náà yóò ṣe ààrẹ yóò ṣe gbàyìí láàrin yorùbá báwo lè gbégbé tiẹ̀ pé yóò ṣe ṣe pé kó máa ń yòókù òwúrọ̀ àwọn kan náà tó jọ́ mi wọ́n mọ̀ pé ah, kí ni ó gbalẹ̀ nígbà tó ṣe ah, gbàtọ̀ bá lọ fẹ́ wá ẹbí wá ṣe wà ní àà ah, ìṣe mú bísí gan ètò ìsára gbélé gan ṣòwúrò àwọn kan báwọn yóò máa ṣe kíni yóò máa discourage yẹn ṣòwúrò àwọn kan báyìí ní àwọn kan tó máa sáfún ní máa sọ kan báyìí ilé ẹbí ojú bá ti òun náà ní sóòrò wà kéèyàn máa ní èrò aburú sí rẹ ni kéèyàn máa ní èrò tí ó dáa sí rẹ ni dáa tẹ́ bá lọ́wọ́ nísìnyí wọ́n bá rọ́bìnrin wa tọrọ ọ̀hún náà wọ́n rò pé tí bí ẹ̀ bá lọ lé wọn nísìnyí wọ́n máa rò pé báyà tètè ndị náà báyà tètè ndị tó yàn ní sí wọn òun náà ni ìtìyánul arraf wal kuhan kí wọ́n máa lọ lè bá àwọn tí wọ́n máa ń yẹ nǹkan wò nínú àwọn tí máa ń fa ìjà òkun ẹbí ni àwọn tó máa bá yẹn yẹ nǹkan wò pé tí ń ṣe ọ́ yìí gbọ́dọ̀ ti wá nítorí débọ̀ yìí ta ló fà aburú yìí àtọwọ́ ta ló ti wá ta ló ṣokùnfẹ́ ẹ̀ so tabari gbogbo tí wọ́n ti ń ṣerú àwọn nǹkan báyìí tá lọ wò dáadáa á rí pé inú aburú rẹ̀ ẹ́ òun náà ni pé ní máa fa ìjà ogun ẹbí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ẹni tí wọ́n ní sí ọ́ ẹ́ ó kéré tí ó sọ wọ́n pé ọ̀rẹ́ rẹ̀ ní sí ọ́ ìdènà sọ́rẹ̀ rẹ̀ èmi sábà pọ̀ káwálọ̀ rẹ̀ ní ṣe bí wọ́n bá sọ pé ìyá lè yá rẹ̀ ẹ̀dìbà òní wọ́n sọ pé ẹ̀gbọ́n bàbá rẹ̀ kan wọ́n sọ pé ìyá rẹ̀ kan àbí ìyá ìyá rẹ̀ fámìlì kan ni wọ́n sà wọ́n ní ṣe so ìjà òkúrú eléyìí nìsín ó mú ẹlòmíì jìnnà sí ẹbí ẹlòmíì gbé Ìlọrin tá a wà yìí ló jẹ́ pé ó ti délé àwọn ẹbí ó ti dé bábílà òsì ẹ̀dí sí gan ọ̀dọ̀ òní mọ̀ rúgbẹ́ tọ́dún mẹ́ta ní ọ̀dà ó ti dé bábílà òsì pẹ́ kí ló fà látara nǹkan tí wọ́n ti pèsè lọ́kàn ipe a ah, máa lọ family house o kaba ìbáyìí ni o àwọn aláburú bẹ́ẹ̀ o ẹ́ ẹlòmíì ó bá ló bá lọ family house náà ní pé mọ́tò lọ ẹ́ tó bá wá láti ìlú kan ní o yóò yà wọ ọkọ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀hẹ́n ọ̀pọ̀lọpọ̀ lè wọ sí báàsì yóò kàn wọ jàlábíà kan àti sípáàsì tí àkàn bá ti lápẹẹrẹ pé bóyá èèyàn ti ń rọwọ́ mú nísìnyí kó máa di pé <laughs> kó máa di pé ó disconnect yẹ ẹ dápọ̀ ẹ̀wọ̀ kaba wọn ṣùgbọ́n àwọn kaba wọn nísìnyí kò sí abu tí ó mọ̀ kò sí tí ó mọ̀ dálẹ̀ ó ga pé kí ni yóò mọ̀ mú ìrìnàjò pẹ̀ bí tí ìyàn bá ti ń lọ lè wádìí tí tó ti gbàgbé ọlọ́run ọba àlekọ́lá òun náà ló fa sábà bíi ti ń sọ so túláàsì fún nǹkan báwọn wọn ò ní dákọ̀ ẹlòmíì fún ọ ẹlòmíì ó dákọ̀ pé ìyàwó rẹ ní lóra àwọ̀ rẹ wọ́n sọ fẹ́ lómi wọ́n ní lóra àwọ̀ rẹ ẹ̀dá kò bóòlẹ̀ ń ṣe ríra àwọn ganá pé ìyàwó rẹ ò ní lóra àwọ̀ rẹ pé ìyàwó rẹ ò gbé ìrọwọ́ mú wọ́n náà wọ́n sọ ṣé ìwọ òfẹ́ ọkọ rẹ níláárí ni ọkọ tó kó náà ni ó mọ gbọ́n bùkátà rẹ ṣẹwà kẹta kí wọ́n á níláárí àwọn kan wọ́n pé ìràwọ̀ rẹ nílò so ó túnmọ̀ pé ìwọ ló yẹ kó mọ ní owó tí níhùn so ó sì padà torí ẹ̀ padà kọ́kọ́ rẹ lẹ́ni o ó kọ́kọ́ rẹ lẹ́ ó sì fi àwọn ọmọ rẹ méjì lẹ́ ọkọ tó bí ó sì lọ nítorí ìràwọ̀ rẹ ẹ tí wọ́n ti bá gbàrà wọ́n rẹ̀ padà àwọ́gbà àgbà ìlọ́wọ́ pẹ̀lú padà pé tó bá gbé àwọ̀ mi lọ ẹ̀ẹ́ àwọ́kọ̀rà wọ́n lè wára wọ̀ mi tó wúrú àwọn kan báyìí nìsí ẹ̀dàkùn wọ́n gbogbo àwọn kan wọ́n fi báyé àwọn èèyàn jẹ́ wọ́n fi já okùn ẹbí wọ́n fi dàárín ọmọ ìyá rú ọmọ ìyá mi wọ́n lẹ́nìkan ní síra wọn nù wọn láwọn ọmọ ìyá wọ́n sì torí ẹ̀ wọ́n sì wọ́n sì kọ́tara ẹ wá máa wo bí ẹ máa fi lè kọ́ọ̀tì èèyàn méjì ẹ mọ̀ pé èèyàn méjì nìkan kọ́lẹ̀ kọ́ọ̀tì gbogbo àwọn tó bá ti sun máwọn eléyìí náà illa man rahimallah gbogbo àwọn tó bá ti wá tọ́ni jẹ́ fámìlì eléyìí láwọn máa tiẹ̀ ní gbogbo ẹ̀ òun náà gbin inú sí wọn nú àbẹ tó bá gbẹ́sì inú wọn lókù ìdí ìbá ti gbẹ́sì wọn gbin sí inú bí àwọn alágájá báyìí ẹ pẹ̀lú wọn o àwọn eléyìí náà gbin tiẹ̀ sáwọn ọmọ tiẹ̀ nú bí wọ́n sì sí àwọn nú lọ́nu so àdàbí sallallahu alayhi ó nínú àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ nígbẹ̀ yáyé ó dá ní ọ̀tí àtúrọ̀hìm ọ̀tí àtúrọ̀hìm àwọn kíná korúkọ rẹ̀ àwọn ẹni síwájú tó ti kọjá lọ ẹ́ wọ́n da okùn ẹbí pọ̀ débi pé kọ́lá àwọn tí ètò sí fámìlì wọn tó tún jẹ́ bí ọ̀rẹ́ ẹ̀jẹ̀ bá wọn lè sìn wọn àtúmọ̀ sí kíni wọn àtúmọ̀ mọ Umar wari eh, Abdullahi ibn Umar wari Abdullahi ibn Umar ó wà lórí ẹṣin ó tó wá ní kẹ́tẹ́kẹ́tẹ́ kan tó yẹ pé tó bá ti tí ẹṣin bá ti sú ẹjọba ń sìn bí ó sì bí backup ní pẹ́sìn bá ti sú báyìí kàrà bọ́ sí rí ẹ yóò bẹ̀rẹ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ fún bisimi díẹ̀ wọ́n rìn àjò wá pàdé lára òkú yẹn Abdullahi ibn Umar aṣọ tó wà lórí ní aṣọ bí gíná eh, gbogbo ẹ̀bẹ̀ àti ẹ̀dá àbòyí báyìí ó sì wá rí Abdullahi ibn kí dáadáa wá ẹnìkan wá sọ wípé àá eré ìdí pọ̀ jù àwọn alábáwọ̀ kó nǹkan díẹ̀ di nǹkan tí wọ́n ní ìdìgá púpọ̀ nǹkan díẹ̀ mọ́ tó wọn ẹbí one thousand nísìn ní arókó jìnnà jìnnà ẹ one thousand bóyá tó lówó ju lu ọgá báwọn nísìn <laughs> bóyá òun náà ti fẹ́ bọ́ one thousand so gbàtọ́ wá sọ bẹ́ẹ̀ à ó ní òun gbọ́ ó ní ẹni tẹ́ tó rí ó ní bàbá rẹ̀ àti Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní ọ̀rẹ́ ni wọ́n olóhun sì gbọ́ lẹ́yìn anábì sallallahu alayhi wa sallam pé anábì ní inna abarra al-birr an yasila ar-rajul ahla wuddi abihi kí anábì nínú dáadáa ti fi ń jẹ́ dáadáa jù òun náà ni kí ẹ máa síkí kí ẹ máa rọpọ̀ mọ́ àwọn tó jẹ́ olólùfẹ́ bàbá yẹn ẹ̀wọ̀n kan báwọn tọ́lá tó ti jìn ẹlòmíì ní sìn ẹni tọ́jú ọjọ́ fámìlì gan òjò káwá tó pé ìbá ọkàlùkù ń síkíní ń bá láìfù tiẹ̀ lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni nínú táà nábì ni yóò wọ́pọ̀ ó náà ní sóò ìjìwà sóò ìmùjáwà ká máa sábà aláburú wa àwọn ilé iná pọ̀ láwùjọ wa alájọgbé tí ẹjọ́ múlé ti ra yín ẹjọ́ múlé ti ra yín ẹ máa wá síkíní ẹ tún máa wá sábúrú fúnra wa bẹ́ẹ̀ ni tí ẹ alábàájọ́ mi ń bẹ tó jẹ́ pé ìwọ̀ tí ó ní lọ́dọ̀ rẹ̀ ó lè ní ìwọ̀ mẹ́rin lọ́dọ̀ rẹ̀ ó sì gbọ́dọ̀ fún gbogbo wọ̀nyẹn alábàájọ́ mi ń bẹ fámìlì ni ó fún níwọ̀ fámìlì ẹ̀tún wá jọ ń gbé ó sì kíni ó fún níwọ̀ pé ẹ̀jọ ń gbé ó tún wá jẹ́ mùsùlùmí ó fún níwọ̀ kíni ó fún níwọ̀ mùsùlùmí so gbogbo àwọn wọ̀nyí ní ìsìbáyìí kò sí bó ti fẹ́ ṣe tó gbọ́dọ̀ fún níwọ̀ ni ẹ̀sìn báwọn nísìn fámìlì rẹ ni ẹ̀tún wá sí kíni ẹ̀tún wá jọ ń gbé aládùúgbò mi ń bẹ tó jẹ́ pé òun ó jẹ́ òun ó jẹ́ fámìlì ẹ̀sìn báwọn nísìn yóò sì jẹ́ kíni yóò sì jẹ́ mùsùlùmí bọ́tẹ́ ẹ̀jọ gbé eléyìí náà lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn mùsùlùmí ẹlòmí ń bẹ tó pé ni ẹ́ ni yẹwùdí ni kírísítẹ́ẹ̀sì sára ni òun lọ́dọ̀ rẹ̀ ó ní ìwọ pé ẹjọ́ ń gbé ni ó gbọ́dọ̀ fún ó sí ìjàmbá fún fara ní ni ilé ìjọ tira yín wọ́n wá gbé music ẹ̀ ó wà ra òkèdè yóò wá ní ah, inú ilé òun wà àwọn fẹ́ sùn kò jẹ́ kára yé sùn so eléyìí aburú ńláńlá ni àbí kó jẹ́ pé aládùúgbò rẹ ẹ̀ àbẹ́ tí ilé ẹjọ́ múlé tira yín ibi tí wọ́n máa da nǹkan ẹ̀gbin sí ibi tó yẹ pé ó máa kó nira bá tí ó bá kọjá ibẹ̀ ló gbà kọjá àbí lè dé ibi wíńdò rẹ̀ kò ní lè sí wíńdò látara pé òórùn òórùn burúkú máa wọlé wọ́n ń bẹ láwùjọ táwa yìí ẹlòmí o ma fẹ́ǹsì tí ó fi kí aládùúgbò rẹ̀ pa tí ò ní fẹ́ kátẹ́gùn atẹ́gùn ní wọlé rẹ̀ àti ìmọ̀ ní kókó lẹ̀ rẹ̀ sán ni so wúrọ̀ àwọn aburú báyìí àwọn èèyàn ń ṣe ẹlòmí tó gbé tó ń gbé ilé ẹ tó ń gbé upstairs ẹ tó wà lókè ẹ yóò máa bẹ́ gíjàgíjà lókè tẹ̀pẹ́ ẹ tó bá wà sálẹ̀ yóò sì máa ti kíni yóò sì máa nílà wúrọ̀ àwọn nǹkan báyìí anábì sallallahu alaihi wasallam anábì sọ̀rọ̀ tó lágbára nípa àwọn ọ̀rọ̀ yìí tọ́nà àwọn sàbẹ̀ anábì ó ní ànábì sallallahu alaihi wasallam ní máa zára jibril yóò sí ní fìjáàm ó ní ànábì sallallahu alaihi wasallam ànábì ní jibril kò yé máa ṣe àsọ́lẹ̀ fún nípa kíni nípa aládùúgbò hey aládùúgbò rẹ̀ jibril máa wá ń tẹ mọ́rọ̀ yẹn ní gbogbo gbà ànábì ní hatta dọ̀nàjú annahu tí tó fi pé ṣe ìsìn pé ìsìláàmù padà wá gbé òfin kan wá pẹ́tọ̀ aládùgbò tẹ́bá ti jọ gbélé tàjá àdúgbò òun náà lẹ́tọ̀ọ́ ní ogún ibi tí jìbìrìlù máa ń ṣe kíni tí máa ń fi ọ̀rọ̀ yẹ tí máa ń sọ létí òun gbogbo ó tún bilẹ̀ lẹ́ẹ̀kejì anábì ní kò ní gbàgbọ́ o anábì ní kò ní gbàgbọ́ àwọn sábẹ́ abẹ́rẹ́ pé tani anábì ní alladhi la ya'manu jaruhu bawa'iqah òun náà ni ẹni tó jẹ́ pé aburú ọwọ́ rẹ̀ fún àwọn alábàágbé ẹ̀ ní fọkànbalẹ̀ aburú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ wọn ò ní less of mind wọn ò ní fún wọn ò ní wá tí ò bá sílé ẹni bá rìn tí ò bá ti sílé báyìí sí wọn mọ̀ pé àwọn ah, gbádùn ayé àwọn tó bá ti dé báyìí sí wọn mọ̀ pé bàbá yìí tún dé ètí báyọ̀ nísì so ẹlòmínà ọ̀nà eríṣiríṣi wá ní ẹlòmínà sìgá sìgá ní ọmọ mu tí òbí máa kó wà lábá àwọn aládùúgbò rẹ̀ òun sìgá ẹlòmí igbó òun ní ọmọ mu yóò ní sí bóun náà lòun rẹ́ntilé òun rẹ́ntilé òun ní ìlọ́kà wá ẹlòmí pàtí gbogbo àwọn àbúrò àwọn àbúrò eríṣiríṣi báwọn ẹ̀ bẹ́yàn bá ti ń ṣe anábì sallallahu alaihi wasallam anábì ní irú ẹni báwọn anábì ní kò sí kíni anábì ní kò nígbàgbọ́ anábì ní kò nígbàgbọ́ ẹni tí àwọn fámìlì àwọn aládùúgbò rẹ̀ tí wọ́n bá ti kíni tí wọ́n bá ti ní fọkànbalẹ̀ kò níbi aburú ọwọ́ rẹ̀ so eléyìí anabi sallallahu alayhi wa sallam fi sọ wa lára pé tòun ti bí gbogbo ni àmọ́ kìsìn tó dáa apẹ̀rẹ̀ dáadáa kọ́ nǹkan tó yẹn gbọdọ̀ máa báyà díẹ̀ kọ́ awalẹ̀ ní jókòó ẹbí ní ti bá ní abílẹ̀ ah, à ń bú sọ victim èyí ìjẹ́lẹ̀ tó fi kó owó gbọdọ̀ mọ́jọ́

fún wọ́n jẹ́ pé kí ni rúgbé anábì sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi àdífì mi tí anábì ní ayé yóò ní parẹ́ àfi lórí àwọn tani àwọn ṣìrọ́rù lọ́kàlì gbàtà yóò bá fi parẹ́ ápàdà débẹ̀ gbàtà bá débi al-amaratul kubra àwọn àpẹẹrẹ dáhùn sọ yìí nìsín àwọn àpẹẹrẹ kéékèèké ni àwọn minor ni minor signs of uh, eh, that, uh, eh, day of judgment eléyìí tó bá padà di pé ó débi àwọn tó jẹ́ major á rí àwọn àpẹẹrẹ ńláńláńlá ṣe pé sísàlùkà wo bi dé kí ni ó ṣẹlẹ̀ gbọ́dọ̀ àdábì sọ̀rọ̀ tí ó fi kankan gùn báyìí pẹ́tọ́ ayé wa parí wọn àpọn ìbèrè pé gbogbo ẹ̀ parẹ́ so gbogbo ẹ̀rọ alábìsọ̀ láwà lọ sọ́lá ó sàlàyé fún wa tó gba àwọn àpẹẹrẹ yìí nísìn ní máa fi ń ṣẹlẹ̀ àárọ̀ jọmọ̀ pẹ́tọ̀ ń súnmọ́ nù so ń súnmọ́ ń súnmọ́ yìí náà nísìn kì í ṣe dáná kó bá ìlà yìí bá sí wa àwọn àbá sálà tó ti kọjá lọ nínú àwọn àpẹẹrẹ tánàbí sallallahu alaihi wasallam ti fún wa wọ́n ti dìímú tẹ́nìkan bá sọ páyé fẹ́ parẹ́ wọ́n kà máa sùn tí wọ́n ní pé kò mọ́ ní sọ

bọ́lá yìí ti wá parí sí dàjálì wá ní wá mọ́ni káyé fi parí ẹ́ òrùn tí yọ níbi títí wọ̀ inú tàbí bí sọ fún wa ó wò káàbà ìgbóró àwọn káyé nìsín àbí nǹkan tí ó ti tó ti tẹ̀lé bẹ́ẹ̀ ẹnìkan wà ní ayé ẹ̀rẹ́ tí ọdún kan tẹ́lẹ̀ nìkan láàtọ́ ní àwọn kaláyé parí káàrin lọ lè ta nǹkan wọn ṣẹgbà ìlú àkáyé lẹ́yìn wọ́n láyé parí wà <laughs> owó lọ bẹ́yà 1995 àbí 90 kìníkà nígbà 96 93 ẹ̀bá ẹ̀sì ọ̀dẹ̀ kan ló jẹun yóò bá òun lè jẹun yóò sì mú kan ní ọba ní ohun ti rí pé ayó parẹ́ wọn ká gúnlẹ̀ máa ń sáká àkíkẹ́ tí tán máa láyó parẹ́ ṣebí tó kù náà ní kó o ṣe kí ni kó o yẹ sí ọwọ́ ẹ̀wù kó o sì máa tún ìdánwò kọlẹ̀ ẹ̀wà lè ta nǹkan owó tó bá fi táwọn ìgbòlówà kó lọ <laughs> so àgbóró àwọn kaba yìí nínú àwọn ìdẹ̀kùn tí islam sí fún wa kò náà ló wà ó ti sàlàyé fún wa pé àwọn àpẹẹrẹ tẹ́ parí o tẹ́ pé ah, ọjọ́ ìgbéyà kí a máa ti súnmọ́ ayé ti tẹ́ parí so pẹ̀lú ìrìnlọ́wọ́ bá àríkọ́lá tó bá di bá so a mọ̀ bá àwọn àpẹẹrẹ yẹn lọ tàbá ti parí àwọn àpẹẹrẹ kéékèèké a so tàbá ti wá parí gbogbo ẹ̀ tán pẹ̀lú tó bá nínú àwọn àwọn àpẹẹrẹ tí a fi mọ̀ pé ẹ̀sìn Islam dínú yóò ẹ̀sìn ìrọ̀rùn ni so a ti mọ̀ bá lọ ta'ala a'lam wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi wa sallam salam Thank you.

ọgbà tí wọ́n rí sí ọwá jẹ́ ìgbà tí ijó ẹ̀tì bá rí sí sí èyàn lè fún ní owó yẹn bẹ́ẹ̀ so wúrọ̀ àwọn kan báwọn ibi tí wọ́n ti ń jó nǹkan pẹ̀lú kí wọ́n wà bẹ́ẹ̀ abẹ́gẹ́tì wọ́n dà alaihi wasallam tánàbí tó ní kí á ṣe nígbà tí yẹn bá gbéyàwó nínú àwọn nǹkan tó lè mú yàn kí yàn máa àtẹ́ndì wà nímọ̀ yẹn ẹ̀sìn báwọn ìṣòwò náà ní gbogbo àwọn nǹkan báyẹn wà tó bá ti jẹ́ pé àwọn mukhalafatu shar'iyya àwọn mukhalafat àwọn nǹkan tó ṣe kí ni àwọn nǹkan tó yí apá ẹ̀sìn tó bá ti jẹ́ pé ń ṣẹlẹ̀ ń bẹ̀ nínú àwọn ẹ̀sìn tí ò sí òfin ní débẹ̀ tí ò sì ní gbẹ̀sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tí ó so inú ọ̀nà tí èèyàn fi wá rí sí anabi tí kò ní lọ kò ní sí anabi òun náà ni kó jẹ́ pé irú àwọn nǹkan báyìí wà ń bẹ̀ bóyá wọ́n ń jó níbẹ̀ àbáwọn obìnrin tí wọ́n ní òwò ẹ̀dí bá nìkan sí lálẹ̀ wọ́n ń àbí wọ́n sàn fọ́tò pẹ̀ àbọ́kùnrin àti obìnrin wọ́n sàn rọ́ mọ́ra wọn gbúrò àbáwọn so ẹni wọn tó wáyé pé ẹ so èyí ò wá ìgbà míì ni tó wá ní èsì á ẹmọ̀ sí tó dùn mí wá wà ọ̀dọ̀ orí tẹ̀ kíyàn fi kọ nǹkan tí ó dáa ẹ̀tì báwọn nísìn anábì sallallahu alaihi wasallam ó ní man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi anábì ní tó bá rí tí ó dáa tẹ́sìn kọ anábì ní kó fọwọ́ rẹ̀ yí padà kíyàn bá lágbára tí ó lu ọwọ́ nígbà ní kíyàn ti máa lágbára láàrin wa nínú ilé rẹ̀ láàrin wa tọ́mọ rẹ̀ àbí láàrin àwọn àbúrò ẹ̀ tó lé kápá tí wọ́n wá lágbára láti kíni láti lo ọwọ́ kí o lo kí ni kí o lo àhá rẹ̀ wọ́n ní lámì ẹ̀sẹ̀ tí kọ́bí ní ọba alágbára kó lo ọkàn kó fi yí nǹkan yẹn padà so nínú àwọn àṣà àlejò ní ọmọ wa ń lò tí ẹ máa fi yí tí ẹ máa fi ṣe nǹkan rò ń sin so àìlọ́ rẹ̀ wọn nísìnyí yóò mú ẹni yẹn béèrè ọ̀rọ̀ yóò mú ọ challenge rẹ pé ah ni ìbẹ̀rù wà sọ pé ah nǹkan báyìí tí ni olófà tí èèyàn fi wá bẹ́ẹ̀ so nítorí pé àwọn kankan bẹ́ẹ̀ tó yẹ kéèyàn ṣọ́ra fún ládùúgbò kó máa di pé èèyàn máa wá sí kíni èèyàn wá miss lídìí àwọn èèyàn látara ìṣesí yẹn tí èèyàn bá ṣe àwọn kan bẹ́ẹ̀ níṣẹ́ láwùjọ pé láwùjọ tó pé wọn ò ní mà àwọn aláìmọ̀ kan ni wọ́n àwọn àwàmù ni wọ́n tó jẹ́ pé àwọn kan máa ń wo táwọn bá ti sáfà kan ṣe òun náà làwọn máa ṣe gbogbo téèyàn bá wá ṣe náà wá fi lé ń fọ́lóyàn lẹ́yìn nǹkan yẹn ẹ̀dí báwọn ní sí yóò máa wọ́n bá ti ń gbẹ̀sẹ̀ tí wọ́n lè náà máa gba nínú commission ẹ̀sẹ̀ wọn ẹ̀hẹ̀ káwà kan wá lọ bí tí wọ́n ti ń ṣe ogun báwọn ní sí tọ́wà ní kẹ́nì kan wá máa sọ pé tọ́ kọ́lá èmi máa rò pé kò dáa tẹ́lẹ̀ dàgbà tí mo ti rí mo ti rí àfa alágbájá bẹ́ẹ̀ ẹ̀ kọ́lá àfa àtọ́ ẹ̀ tẹ́ máa ní kí tẹ́ máa ta òkìní kọ́lá àgbà tábà kìíní wọn lówó yóò wá máa yóò máa tẹ̀lé nǹkan yẹn so wúrà àwọn kaba yẹn tí ò bá ti dá ẹ̀jẹ̀ bá rí sí so ẹ̀ka náà lè máa ń kọ gbogbo àwọn nǹkan báyẹn so àwùjọ wa yìí sì ní wàláì ní tó ba àwùjọ wa yìí jẹ́ lónìí lónìí tá a wà yìí ni pé kì í ṣe pé ọ̀pọ̀ àwọn èèyàn máa ń tí ò dáa àmọ́ tí ò dáa wọ́n mọ̀ pé tí ò dáa ni àmọ́ wọ́n á rò yìí pé ìsọ̀lẹ́ ni yóò jẹ́ káwọn ọmọ ṣe kíni káwọn máa kọ́ sáwọn èèyàn ìyàtí yìí tí wọ́n àti wọ́n mọ̀ èyí tó wàá ṣe kíni tí tó wà kọ́ nǹkan yẹn wọn ló jẹ́ kí ìbàjẹ́ pọ̀ láwùjọ wa o wọn ló jẹ́ kí ìbàjẹ́ pọ̀ láwùjọ wa kẹrì pé káwọn èèyàn máa ń ṣe nǹkan wù wọn káwọn ṣe tí wọ́n rí àwọn tó mọ̀ pọ̀ tó jẹ́ pé wọn ò lè ṣe kí ni wọn lè dìde kankọ̀ bí wọn tó máa lágbára sí ni pé àwọn tó máa lè dìde tó máa ń kọ̀ wọn sì wá mọ̀ rí àwọn ẹ̀yẹ sí pé أستغفرك وأتوب إليك Thank